they say nigeria don happen to asari dokubo <laughs> as we dey talk now they say serve nigeria and come back with shame asari dokubo don cry come outside come tell everybody how the nigerian army are planning to kpai him o oh. <laughs> no be small thing o oh. i want to play you this video no wan waste time make you hear with your own ear know wetin dey go on because this man <laughs> he say they wan kpai am o oh, at all they need am today tomorrow make they kpai am they don even call them toro toro the same thing wey wey dey call say ipob na terror na the same thing na dem come call asare dokubo e come dey use ipob dey compare himself just watch the video my people e don red don forget say e still dey for braba gist please watch this video from beginning to end before we jump to another update. when somebody comes up to come and talk you take away from the statement of that rogue officer general at the defense headquarters or engaging bandits so that people can be alive and go to their farms and he called out terrorists. He singled me out and called me terrorist. Nigerians are listening and some are happy because what is happening in these places are not happening to them. These rogue officers must be investigated and eliminated from our military if Nigeria is to move forward. My crime is that I stand by the people and defend them and make them go back to their home, go back to their farm, that they are not kidnapped. I release them. I don't know which sector of the Nigerian army is commanding that made him a major general. But it's sad that if Nigeria has such major generals, that's the problem of Nigeria. Our own is to help. And I will continue to help. What crime did I commit that helicopter will come and fly over my houses? The houses of my fathers, my grandfathers, where my siblings were. If I had not spoken out, maybe they would have dropped because we were not expecting them and they would have done something to my siblings and myself and those who are with me. That an unmarked helicopter can fly up and down. Nigerians should ask questions. How many places has this unmarked helicopter gone to kill people? And then a rogue major general. I don't know where he became major general. Will stand and use Nigerian platform to say a citizen of this country will be murdered. and it's acceptable in Nigeria. If he's not wearing that uniform, will he have the temerity, or audacity to say he will murder me? You are pushing people. You are pushing people to heart so that you see. If that rogue Major General is not wearing that uniform, will he say what he has said? No. They are using the uniform of the Nigerian military to target Nigeria. A Nigerian who had done what you cannot do. Exactly. Fighting me to a, a, a, a battle, that's not shameful that Nigeria can degenerate to the point that an individual will be invited to a battle. The Nigerian military of over 200,000 is inviting an ordinary man to come to battlefield with them. Asawala! Wala! Why don't you reserve that strength for uh, Eastward, for Boko Haram, for bandits, for cattle rustler, for ESM, and all other groups that are fighting Nigeria? Why would you take that against somebody who is fighting side by side with their own men? That also shows that the Nigerian Defense Headquarters has lost touch with reality lost touch totally with reality. Because the reality on the ground in Imo State will tell them that we are with them in all their joint operation In Niger, we tell them that we are with them in all their or in all their joint operation. In Plateau. So where did they get this thing from? A terrorist calling another person a terrorist. The government should investigate that rogue officer. He's a rogue officer. He ought not to be in the Nigerian army. That I opened the way for Nigerians to travel between Abuja and Kaduna freely without being afraid of being kidnapped. And this rogue officer have the temerity, because he's wearing uniform, to come and talk rot about me. Like I said, did I invite? What did I do for the helicopter to come and fly over my roof? If you're inside my house, the whole house was shaking plantain trees were falling here. What did I do? There's a military formation in this place. Have I ever had co uh, uh, conflict or anything with the military formation here? in my own community, they are there. Calls me a terrorist. They will, they will take me out my pipo <laughs> na don see am <laughs> na asari dokubo na im dey ya be matter like dis o oh, like yawu yawu <laughs> na the same person wey say bring igbo make dey kpai dem bring nnamdi kanu make dey kpai dem bring now e don reach your own turn you see dis one wey start e no go soon end o oh, just dey watch am as e be like dis now e don red for asari dokubo head o oh. okay my pipo let us quickly jump inside ali igbo mo go find out how e take dey happen they say one security man don come come outside come beg ndị obodo say make everybody help dem o oh. say so that they go fit eh, buy all the whole biafra liberation army and all esn wey dey for the land o oh. just watch the video as e take talk am o. onye tinye ka n'ọgwụ agwụ elezie ihe nke a na-anọte ka bụ turubu zi ya ma onye na-esi na nwunye turubu na ahụ ọgụ ọrụgo ọrụ n'ala ilu na ya nwabutere mgbọ niile anyị fọ a na-agba na afọ ebe kpụsasị oge ekpopụsiri ya ewere ịchọ agadi mmadụ nke na-akpọ nwa nwanne unu maka na o jizi a na-ezu ori ite lot of them akpọrọ afọ ndị obodo unu mebie na-atụ bọmbụ ọ dị mma ma mmadụ onye nwụgo naghị abụ ndị mmiri ozu akwa akwa ebe a ruwo milion anyị na-ekwu ụgwọ ọgwụ ka nkwụgwọ unu n'ogwu anyị na-ekwu ụgwọ unu ụgwọ ha ha sị na bụ unu enwere ga-agbanwe ha kama ha bụ onye bụ onye ata ha na-egbu ya echi ọ eme a mee ngọzọ oh, ndụ ha ga-eme ndị niile agbara unu go by force nwere onye ọfụrụ gbagoro ndụ mgba n'ụwa agbagogba ama nke imi ozu egwu ozu otu agwuo ị na-agụrụ na-ata na-awụghị ọjị dị arụsị dị iche iche mana nke a kpọrọ gị jee gba gị by force akwala iko onye ga-edebe ụmụnne ya nọchi ụmụnne nwaanyị n'ala nkịta si ka ime obodo a na ga-akpanwu ya aka ndị a na-abịa mere na gị ha ga-abịa ime ya kweta ha bịa gwa anyị ndụ a agba nwere isi onwe ha oge so ga na-apụtazi ọgụ na ụwa ọrụ anyị arụ dị hụ na pụta nwe ha ebe anyị niile rie ọkasị ọkwa nụ na-etiri aka n'ọgụ a nnu onye mmanụ na agwa ọnịcha agụ ara agụ nna m gbanwe ya bịa steeti abụọ m elu igbo mana enwe frens ebe a ma njisi ọnwụ bịa ndị ọga kwụsịrị dị ime ọrụ ahụ m ọka a sị na ya egbu m ebe a magakwana ebe a na-akpọ vidi e na ọka ọka a sị na aka ha dịghara nna ejele m anyị bịa ebe ha ebe na mmiri ebe ndị ọka eji na ha arụ ewere 420,000 tie ya were 300,000 rụrụ ya na ha gbali atena m agbago ọsọ andị anyị nọkwa sinsi ya ma kampụ n'ihi ala nọ na amiji gịnị na eme na anọgịla na adịkwa hapụ n'unu ndị ka nọ ebe ahụ ndị lilu so na a problem a na ha Eh, the question is that Funani are still dey inside still dey inside our bush o oh, dey kpai people why the security people no go find the Funani? that na the one wey dey pay me pass yes if anybody do something wey no good go for the person but why are you people you go see the governor you go come outside ESN you go come outside Biafra Liberation Army you go come outside Nnamdi Kanu Why are you people not going after funanis that is all over our land, kidnapping and doing all kind of things? Why are you people not going um, um, to capture them rather to fight your own brothers? However, na so e be o, na asema bring am come show una. Abeg make you share am and drop your own opinion for inside comment section.